الشيخ الإسلام المجدد محمد بن عبد الوهاب شافا صالح بن فوزان بن عبد الله الفوزان سسر أوري طبعا توفنا لسنا لعلوبة أما يقولون قوانا ألون جالي مامولو أولون كاسي كاسي أولون كادينة كادينة كالبا وأنا وتوجد رعاية القيامة اللهم بحمد جاد رعاية القيامة على القرآن الكريم ولا لا إله إلا الله ẹ̀kọ́tí a ó bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí mọ́sára alamọ́sára rọ́bí a wọ́tísọ́n ìkọ́nàmà 94 alamọ́sára rọ́bí a wọ́tísọ́n ẹ̀kọ́ nọmba 94 akádó bàrí ọ jẹrìmọ́tò gáyìm tí máa fi àjẹ́ lómi lórí ẹ̀sẹ̀ tó mi dá ẹni tó dẹ́sẹ̀ ọ̀tọ̀ ká máa fi àjẹ́ lómi nítorí ẹ̀ ọlọ́ọ̀bá kó sànù wa gbogbo ìwà táwọn ọlọ́pàá ní ìhù ìdájọ́ ìṣẹ̀ṣẹ̀ pé ọ̀tún lẹ́nu tí ó ti jẹ ní wọ́n fi àjẹ tó mù tí ó ẹgbẹ́ tó sẹ̀yẹn dáńtúgbọ́ lọ́lá olùfọ́n ló wọ́n á filẹ̀ wọ́n fi àwọn ọ̀gá wọn ẹgbẹ́ àwọn tó tẹ̀lé wọ́n á fi àjẹ ẹlòmíì ìbàdàn àwọn àjà ilé àmà wo àjà ilé àjọ nù òun làfẹ́ àwọn sọ fún wa pé káàkiri bàrí kan ìdílé mọ́tò gáyìrì ìmọ̀ fi àjẹ ní tí ọlọ́run innocent الرابعة وتسعون لما تنسي فوق أصلا إن من دينهم إنه يسمى راجعون إنه يسمى راجعون أخذوا الرجل بجريمة الجير في أجيال مين أجيال مين هو فأنزل الله أنه ولا تزيل وازرة وزرة أخرى أني كان قرر ويسأل مين ilé ìṣẹ̀lẹ̀ ilé haúsá ń gbà yín àbí nàìjíríà àṣẹ ó tí àwọn yorùbá ó sì kíkà fáwọn haúsá nílẹ̀ north ní western region fáwọn haúsá ilẹ̀ yóò máa gba àwọn yorùbá gbà àwọn tí wọ́n sí ọ̀tọ̀ àwọn tí wọ́n pọ̀ ọ̀tọ̀ àbíkọ́ àwọn ká fi ìyàjì àwọn haúsá ń bẹ̀ yorùbá ìtọ́ba ti yẹn bọ̀ tí náà ń ṣe kí wọ́n fi ìyàjì yorùbá ń bẹ̀ àwọn yorùbá ilẹ̀ west máa gbé ìsànlára àwọn haúsá àbí láti ilẹ̀ yíbò ó di gbogbo nǹkan báyìí ẹni tí ọmọ ọ̀tẹ̀tẹ̀ wọ́n a máa fìyà jẹ́ tó pé èèyàn rẹ̀ àbí ìran rẹ̀ bí ó tiẹ̀ máa rí ó fìyà jẹ nìkan ìmọ̀ tẹ̀lẹ̀ nígbà rí ìṣẹ̀ bẹ́ẹ̀ àwọn ìwà náà máa ń gbé ìṣẹ̀ bẹ́ẹ̀ ìwà náà máa gbé ìṣẹ̀ bẹ́ẹ̀ ẹ fún mi ni wọ́n ṣígbẹ́ ṣẹ́gbẹ́mọ̀ tí kọ́kọ́ pa àwọn ọmọ kọjọ́ gbẹ̀sẹ̀ ń kánù ṣẹ́gbẹ́mọ̀ èmi lọ kánù yẹn mo lọ ṣẹ́gbẹ́mọ̀ yẹn ṣẹ́gbẹ́mọ̀ tí kọ́kọ́ pa àwọn tí wọ́n gbóná tí wọ́n gbàgbé tó sí wọn lá tí wọ́n tí wọ́n tí wọ́n lọ pé gàmbà rí sí ní ọ̀gbọ́n mi wàá sáré bẹ́ẹ̀ jóná kú báyìí káwọn tó kọ́nà nígbà káwọn yorùbá gbé ìtẹ́lẹ̀ yorùbá kìí wà tẹ̀lé ní kẹ́kẹ́ rẹ̀ sí ìbábà wọn àbí tẹ̀lé sí ìbẹ̀rù bá wọn haúsá tó bá ti pa tó bá ti pa haúsá bì kan táwọn gbẹ̀sán bá yorùbá mi ti gbọ́ pé wọ́n pa yorùbá lẹ̀ haúsá nìyí náà máa yorùbá lẹ̀ yorùbá àfẹ́kẹ́ ìgbélé haúsá ẹni kílẹ̀ sí mẹ́ láti jẹ́ ẹni kẹ̀kẹ́ mọ́ bọ̀ wá sí kílẹ̀ ni ẹ̀ tí fún ẹ̀ bẹ́ẹ̀ sí dáyà rí naam sáàni ṣẹ́rọ masáìlì jahiliya inú ti sí àwọn jahiliya annáwó ya kùdú na rajulu ayé yóò àkíkó na obi sábi jẹ́ magairi sáàni pé wọ́n ma fi àjẹ́lò mí ẹ́ mú ti kàá mẹ́rin أن من دينهم الناس الناس و أفاني أخذوا البارية جريمة الجير ما في عجين تم ومثل دوري يواء السجل له المسرة الرابعة وتسعون هذا الانتفون أن من دينهم لجل أجل الناس و أخذوا الرجل جريمة الجير kó fi yà jẹ́ nìkan torí pé ẹlòmíì síbò mí fàánilọ́lọ́ ọ̀wọ́lọ́n wọlá tẹ̀síìrù wá zìrà tú zìrà ọkùnrọ̀ ọlọ́wọ́ sọ́nà pé ẹnìkan onírú ẹ̀sẹ̀ nìkan àṣẹ́rù àlàyé lórí ẹ̀mí masáìlì jahiliya kí ló sì kí àwọn ará jahiliya annáwó ya kò zónà tó bá nìkan sẹ́ẹ̀ المسلمين ذنب موين فأنزل الله تعالى ولا تزيل وازلة وزر أخرى أن يكون قد أن يكون يرسل فالذي لم يحصل منه الظلم لا يؤخذ بالظلم غيره أن تسعب سي tí ó wà ẹ̀ṣẹ̀ a ní fìyà jẹ nítorí ìwà ẹ̀ṣẹ̀ nìkan ìjẹ́sẹ̀ mi kankan máa fìyà jẹ ẹlòmíì lẹ́yìn ولو كان قريب كلا ولو كيبي رني ابن عمه ما أبو بابار ما بابار أنا أنكرني أو والدي أبو ما بابار أبو بابار فيها لسه أو ولدي أبو ما رني لا يدنا جاري إلا على نفسي أنت أدانا أدانا فوق على رني ولا يؤخذ البريء بجريمة الموتى أبو رفيع جنس إنه تتعبني ẹni tí wọ́n mẹ́sẹ̀ lórí ẹsẹ̀ ẹni tí ṣe ìwà ìdá fa'ida ahba gaira mu'tada bidawani mu'tada fa'ida akhaba gaira mu'tada ama ẹni tí ó wù ẹsẹ̀ bi udwani torí ọ̀tẹ̀ tó wù ẹsẹ̀ ilé yọba mu fa'ada zulm ilé ìwà àbùsùnì wọ̀dáwọ̀ àti jẹ́rin pani láyọ̀ kọ́rọ̀ owó islam islam ọ̀farama kò dé islam ọ̀farama ẹ̀rẹ̀ láwọn nǹkan yẹn ẹ̀kẹ́ ó ń dínkùlẹ̀ haúsá ìgẹ̀rẹ̀ nígbà tí súnà bẹ̀rẹ̀ sí ìdè ọdí ó ń dínkùlẹ̀ haúsá ìgẹ̀rẹ̀ ẹ̀tẹ́lẹ̀ kò yí báyìí láàrin gbòòrò wáwẹ̀ bá bára wọn jẹ́ lásán wọ́n fi àjẹ́ lómi ìrìnàjò báyìí wípọ̀ gbà ní kọmọ gbà ní kọ̀tún ìsọ́ra pé gbòòrò yẹn ti ń dínkùlẹ̀ ẹ̀dẹ̀ àbídẹ̀kọ́ ni ọ̀làán fi bá dùn bá wà di àwọn ìlú mi ìdàn àtọ̀lọ̀ ìtìdáwà aláṣàkṣin min kàbílẹ̀ tì فما هو تهسيء وكمنا وكبيرة كان كان هذا الشاذ لا يوزن له أجمع بعيد فبقى أن كفعا يلاك إذي كان أن كفعا يلاي أن كان يكفرني بشو شايلاني أبي يدين دوي كان لقايا لقايا لا أولا لو يبقى أعطاهم بقى ما شوت wọ́n àwọ̀ èèyàn lá nínú ìrántí ẹ̀ náà nǹkan lè dùn wọn nù àwọn náà kọ́ nígbà náà lórí pípa bolówó pé àwọn ó di wọn àpáwò náà ni eléyìí ọba àmọ́ ó di wà láyà kò sóònà mi nìwọ̀n nígbà kan náà rẹ̀ إنما يقتلون أو ينتقمون من غيري من قبيلتي هو عقل من نوع غيره لما هو أشرف منه لن تكون للاجو أنت هم يلوم في كل رفوره وأعز من دولة للاجو له ولا يأخذون المؤتلع انت تتجيهم نموهم لوليه إنما يأخذون الشيخ الكبير قبيلة وعلى المية لأنه جماعي ومن لا أقيم بني يكون أو مقام في الكبيلة قبيلة وهذا من فعل الجاهلية إليه نسيت الجاهلية الجاهلية الواجب أن الجريمة تقتص بصاحبها ìjọ ọ̀rọ̀ yẹn pé ẹni tó bá wù ẹ̀ṣẹ̀ ni ó jí ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tó bá wù ẹ̀ṣẹ̀ ni ó jí ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ̀ kọ́sù min sahibiya olóòtú pẹ̀sẹ̀lá rẹ̀ ara wọ adù ilé ìlú sí déédéé ìkọ́lé ìtàhálà ló pé gbogbo ìtàhálà ilé kún ẹni bá fẹ́ yàdọ̀ ní ọ̀làlẹ́ lórí fàtàdù wọn àlẹ́ yìí tí ti màkúdà alaykum ẹ̀yìn náà ti bàjẹ́ ìsinmi àgbẹ̀dẹ̀ nítorí ní pé ẹni àárí ìkáyọ̀tà àríma ilé príncipù ńlá nìjọ kímọ̀ ẹni jẹrìmà ta kẹsù lìmọ̀ fàálà ẹni tó bá fi ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tó bá sí náà yóò jí ẹ̀jẹ̀ rẹ̀ ẹni àti tàrà wọlá gẹ́gẹ́ kúkúrọ̀ kẹlòmí فإن قلت رد هذا أن الله جعل الدية أخطأ على عاقلة كي الله سبحانه وتعالى ṣe bí ẹni wá sí ti pààyàn pé àwọn tó bá ń nílà aká inú àwọn ẹbí rẹ̀ ní ọ̀sán owó láwọn ẹbí rẹ̀ àmì ẹjẹ́ aláha aláàkáàtì wọn ló pẹ́ tó ẹni tó pààyàn nìkan ní ọgbọ̀n owó alaysa hadha fi هذا من عدل والتعاون ilé ìbẹ̀nu déédé àti ìṣẹ̀rẹ̀lọ́wọ́ alámà kánà káàtì lọ kàtàrà jẹ́rà mọ́ ọ̀sádẹ̀ pààyàn ó sì pààyàn kiri kọ́ máa mọ́ pààyàn ó sì pààyàn ni náà sí bá záàrí káàmínú anúkú òṣùpùsì alágbé káwọn ẹ̀rán rẹ̀ àbí rẹ̀ kí wọ́n ràn lọ́wọ́ nípa أخذبائهم ذلك يحملون عنه خطأ الذي وقع فيه من غير قصد جينا نمور مستيكته كيكي أسي إذا كما ما سنين ما معتملة أمن كما ما ما سنين الجريمة لما وجه فهذا يقتصد جزاؤه ومن كلام يدي يساره قضيوا لذلك لا تحملوا آكلا أمدا أعنيه tí wọ́n pààyàn ẹnìkan ní bá òru wallahu ta'ala alam ní ní parí ẹ̀kọ́ nọ́mbà 94 tó ti kó yíwájú bá ti bàrẹ̀ lọ assalamu alaikum warahmatullahi wabarakatuhu